أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن الصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين الصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطاب ومن يوت الحكمة وقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أنت كيف والله وبعلا نجله أنت رأيك يأتي فالفاوى بألفاوى olùṣìpẹ̀wà síwájú wa annabi wa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kúmọ bá nábi náà tàwọn ará rírà tàwọn sọ̀hábà rẹ̀ àmìdẹ́lẹ́ wọn bá kó sánú àwa náà pẹ̀lú àwọn òbí wa àwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jẹ̀mọ́ ẹ̀lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lẹ́gbà olùmọ́sá sánú aláìsàn kẹrànà kíra tí a fi sì lánà lẹ́kọ̀ọ́ ní ìwúrọ̀ ọjọ́ ẹ̀kọ́kọ́ ń kọ́ ara ní pé àgbọ́ nípa àwọn àdúrà tá a máa ṣe ìṣẹ́rán tí ọlọ́run ọba mo ṣe máa tẹ́lá ẹ̀fọ́ wa pé ọ̀pọ̀lọpọ̀ lónìí bí ṣe tọ́ọ̀n ẹni ẹ̀kọ́ tó ti yọ sí wọn níbi àdúrà ájò ájò ájò ọwọ́ fún àwọn sọ̀nù bídẹ́ àbídẹ́ àfún àwọn ọlọ́bí ẹ̀bọ àti ìṣẹ́rán tí ọlọ́run ọba kan ṣe zikir láti zikir wọ́n kópa súnẹ́tì wọ́n tẹ̀lé láti pé gbogbo iṣẹ́ wọn bàjẹ́ máa lọ́wọ́ ọlọ́pàá sẹ́kà Abdulrazak lẹ́sìn àmì ìpàṣẹ tó ṣe fún ààyè ẹ̀kọ́ nọ́mbà 34 ní 38 là ń kà lọ́wọ́ min fada tasbih fi sunna nínú àwọn alábìnbẹ fún kí ẹ máa ti tasbih kí ẹ nínú sunna hadith àkàgbẹ̀yìn náà ni hadith wọ́pẹ́ kalmatani abdulkan ila rahmani àwọn gbólóhùn méjì kan ń bẹ page one ninety six àwọn gbólóhùn méjì kan bẹ pé ọlọ́wọ́n bá tọ́jú ìgbà àjọ pé ayé nífẹ̀ẹ́ àwọn gbólóhùn náà hafifa sani ala lisani àwọn gbólóhùn náà kò sòrò wí ọfíẹ́ lórí ahọ́n àmọ́ sakilatani fil mizani ọtí wọn nù subhanallah wa bihamdihi subhanallah al ọgbẹ̀ni fọ́lọ́wọ́ ọba mímẹ́ni fọ́lọ́wọ́ ọba àti ìpẹ́ni fọ́lọ́wọ́ ọba mímẹ́ni fọ́lọ́wọ́ ọba títàbí lọ káwọn sọ pé kọ́wọ́lù sallallahu alaihi wa sallam fil hadith gbólóhùn àfìṣẹ́ ọlọ́run sílẹ̀ nínú hadith pé kalmatani iya khalid muqaddam mabdo atu subhanallah wọn náà ni gbólóhùn kan pé àfi méjì náà ni pé àfi bèrè ọ̀rọ̀ ذني سبحان الله وبحمده سبحان الله العظيم قال بعض عالي علمي اما فضلك نكتة في تقديم الخبر تشكويق سامع الى مبتدع انما فعاكما كما ايروني سوا جوارو غان متافيرو ينياني كسيرا اللي براي جوكو لولي انتبان بو كورونا اللي بولونا وكلما ترى الكلام في وصل الخبر kásùnà tẹ̀kùdìmì lọ́wọ́ pé ìròyìn bá bẹ́ ròyìn kan tí máa pọ̀jù máa gùn ju ìta fẹ́ ròyìn lọ ìdá náà ni ká fi ìròyìn síwájú ọ̀rọ̀ náà kásùnà tó lọ́wọ́ sáfù jẹ̀mílá ẹ̀zìdó sáàmì ẹ̀mṣọ́kan torí bá ń ròyìn kan pẹ̀lú àwọn ìròyìn tó bá yáyì yóò jẹ́ kí ẹni tí ń gbọ́ yẹn ó nígbẹ̀rán ọmọ nǹkan ọ̀rọ̀ wọn yìí gbọ́nà ni wọ́n ní kalimatani habibatani ila gbọ́lọ̀ méjì kan gbọ́lọ̀ méjì náà habibatani ila rahmani ọlọ́wọ́ bá jọ káyé onífẹ́ gbọ́lọ̀ náà àti gbọ́lọ̀ méjì wo ni níwọ̀n ti sẹ́wọ́kù láti gbọ́ gbọ́lọ̀ méjì ó di yẹwà habibatani ila rahmani habibatani ila gbogbo náà à ní ìròyìn ni ọgbọ́lọ̀ níròyìn kalmatari fi àdíṣẹ́ bí sẹ́lẹ́ta ausaf jamila azima ọlọ́wọ́ bá bí àdíṣẹ́ sẹ́lẹ́m ròyìn kalma méjì inú àdíṣẹ́ pẹ̀lú àwọn ìròyìn mẹ́ta tó yá ìsẹ́lẹ̀ tóbi wàhíyá annahuma habibati rahmani ọlọ́wọ́ kọ́ni pé ọlọ́wọ́ ní sẹ́sẹ́ àǹgbọ́lọ̀ méjì náà ọlọ́wọ́ bá oníṣẹ́ sípàkejì kàfíṣẹ́ sí أسلي لوري عمان كسرو حركة الثقيلتان في الميزان أتما أول لوري صور قالت لي يبقى أسرعك لي يبقى أنه أنتني لك أبي وأصور wọ́n ní àsọ̀rọ̀ kéde bí orin kéwù kiri kan sí ìlà rẹ̀ àhà ìṣẹ́lá orin kéwù ìṣẹ́lá ìpọ̀ bá ìṣẹ́lá orin kéwù àmì lẹ́yìn kò ṣẹlá mẹ́ subhanallah wa bi amdi subhanallah àwọn orin kí ó ti fẹ́ láti ọmọ lọ àwọn àràpọ̀ mọ́ ẹ̀rọ dáre àmọ́ orin eléyìí kòkò wákà ní ó di kò sí ìfẹ́ láńbẹ̀ subhanallah wa bihamdihi subhanallah al-azim subhanallah wa bihamdihi subhanallah tó bá ń drive lọ tó bá ní kòkà tó bá ọmọ wí ní lọ́rùn ní kò sóró àtọ́ ọ̀nà ó ti yé wa wallahu ta'ala alam náà وقد خص اللفظ الرحمن بالذكر هنا النبي صلى الله عليه وسلم ما لو قولوا الرحمن قالوا باكو قالوا كلمتان الثاني الى الله قالوا نجا الرحمن لان المقصود في الحديث بيان سعه الرحمه تبارو رحمه الله بفواني تبارو كلام بفواني سبحانه وتعالى تعالى على عباد لوريا ويروي أسي يجازي على العمل القليل بسبب الجزيل الله أكبر ẹ̀kìlòsí subhanallah bihamdihi subhanallah alazim àmá ẹ̀ ti tọ́ gbà lórí ẹ̀rọ lọ́dẹ̀ kan mọ̀ yìí rẹ̀ ó rí àtúntẹ́ subhanallah bihamdihi ó fún yẹ kòrò kòrò àtọ́ọ̀lù àmẹ́sẹ̀ tó gbà lórí ẹ̀rọ ráhàmọ́ ọlọ́ọ̀bà ni ọlọ́mọ kàánú ẹ̀ kú lára wọlá ilá ẹ̀ náà wọlá ájẹ̀rọ àbúyìn mẹ́sẹ̀ ń lọ́sí tìbìrì fama àìsíra lọ́tọ́kọ́ bí hàtẹ́yìn kalmatẹ́yìn rẹ̀ lẹ́sàn ẹ̀ òbó tí rọrùn tó ó ti wí àwọn gbólóhùn méjèèjì jáde أسبوع رأطال ومع هذا ما عجل ذلك وصابي عند الكريم الرحمن بواني أسنرتو لو لو أبولوري أبونيكي وصفت كلمتان في الحديث دخلها وثقل ọlọ́wọ́ bá من ìbínisílámi ròyìn gbóhùn kálmà méjì pẹ̀lú tó fúyẹ́ àti tó wò ibi ìjọba ni pé gbogbo fún yẹ ẹ̀kọ́ wù àbí ẹ̀kọ́ ni gbogbo jẹ fún yẹ ẹ̀kọ́ wù àmọ́ náà ọba subhanahu wa ta'ala lánàá ẹ̀ rahamani rẹ̀ wà fún wa pé kí yẹn fún yẹ àmọ́ wù ìtẹ̀wọ̀n ó di wa lọ́jọ́ wa náà wọ́n ṣe wọn náà bá wọn náà Qur'an خفة على اللسان وكلوا ياها والثقة والثقة على في الإنزال واتمنى أنه أصوما شيء بيان كلة العمل وكثرة الثواب يقول يعني يقول شلتون كان حماس ناري أقوى ما أوسع فضل الله آه أو بولولون تكتو ما أعظم أعطاه أو بويا بولون با بيتو لون با جمع ربي ولمبوك بولون با وكذلك هذه كلمة عظيمة إنه لازم يفبولون يي تتبي يي ما رواه الترمذي من حديث إمام الترمذي بوا وابن حبان الإمام وابن حبان وحاكم الإمام حاكم وغيرهم أسماء فامينا من عن طريق أبي زبير عن جابر رضي الله عنه ثم قال بابا زبير وقال جابر أنقل ينسي عن النبي صلى الله عليه وسلم أنه قال هنا بقول الشيخ من قال سبحان الله العظيم وبحمده غرست لا النخل في الجنة الله أكبر وني من قال لما تقولون بايكلي سبحان الله العظيم من سوى تتبجلو وبحمدية التنيوك غرست لا النخل في الجنة بعد بجدبين وجيوك إنه وقع الجنة الله أكبر حديثي أني شاهد لو شاهداني أني أرمجي أحدهم من حديث عبد الله بن عمرو بن عاص رضي الله عنهما موقوفا من حديث سيدنا عبد الله بن عمرو بن عاص رضي الله عنه موقوفا أفا عبد رافع كل من قال له موقوفا أي موقوفا كل من قال بلي أكثره حديث موقوف لما ما حديث موقوف كل من قال موقوف يعني náà ọ̀rọ̀ ọ̀rọ̀ àti àhádìlẹ̀yìn àhádìlẹ̀yìn tàbí ní àdíjì ma ọkọ̀ òfàdì láàbí lọ kàbírò bí kíkẹ́ tàbí ma ọkọ̀ òfàdì àbíkí bèèrè fúnra mi ní kàbírò òdì àbíkí bèèrè fúnra mi ní bá ah, bá Ismail kí ni àdísì mọ̀ kó fún ẹ́ ìṣòro ìṣòro thank you very much ẹ jẹ́ pé ọ̀dọ̀ sàhábí lórí dúró sàhábí sọ pé báyìí fún àwọn òṣùwọ̀n pé ànẹ́bí lọ́sọ́ ọlọ́pàá ìṣúwálé mi lọ́sọ́ wa ní àdísì rẹ̀ ní ọ̀rọ̀ tiẹ̀ ni odiwa ongun hadith mawquf kan marfu hadith wa bisala min bụ, mawquf ay fa inda sahaba nabi ba bo mbọ wido abdullah bin amr bin as abun so yen ọ̀rọ̀ ti eri odi o ni o ama ni satan nabi lo wi bi odi wa do yo yo yo mọ̀kọ́ ní àdíjì mọ̀kọ́ abdulatifi abdulatifi ní àdíjì mọ̀kọ́ mọ̀kọ́ náà jẹ́ ẹ̀kọ́ kan yẹ kí wọ́n lọ bẹ̀rù kí wọ́n lọ bá akẹ́gbàgbé ẹ̀kọ́ ẹ̀ completely ó ti pàtàkì wọ́n sì máa bí pàdé mi Nuruddin كلمه مقطوع مقطوع عديد مقطوع حيباك كلمة ما اي بي سي اي بي سي كنت ما اي بي سي اكو غازيب تاكي اكو غازيب كونغرس لو ما يو بيو سي تاكي لو ما يي كما قال هو تقول ولا ها مقطوع لو ما ده عدو عفان nínú pdp gbọ̀gbọ̀rọ̀ ìjà fúrẹ́sì láti sí ìjà ìwàsọ ní mọ̀kóf ìjọba láti sí ìwàsọ ní mọ̀kótó òun náà ni mọ̀jọ́ kọ méjì náà akọrọ̀ tó ṣe nàdìmọ̀dín ṣe nàdìmọ̀dín ti kí wọ́n ṣe gangan jùmọ̀ ní àdìsá agbónú tábìlì ṣe lọ́pọ̀ tábìlì sọ fún un tábì yìí àwọn tó bá tàbí ló gbàlú sọ wà bí asan zakari bí owó ìkọrọ ní bá sọ àdínlá lọ pé kí ni wà kò fó òní adúlọ́gbáàtì nínú ọmọ nǹkan tẹ̀ ó jọra àwọn ọmọ tó wà sí mọ̀ nǹkan tẹ̀ nínú ọmọ nǹkan tẹ̀ ẹ́ ẹ̀dọ̀ ìfìyàn kí wá ní ìtumọ̀ rẹ̀ kí sàrẹ̀ lọ sọ fún wa rẹ̀ ìtumọ̀ rẹ̀ ń bí lọ rẹ̀ ara ọ̀ ara ọ̀ àdéhùn tí ìbá sọ ṣe ṣe kàwé wọn pẹ̀lú mọ́rùsẹ̀lì ìjà tí ìbá sọ̀rọ̀ ní ànínẹ́bí sọ wípé àní mọ́rùsẹ̀lì kàwé dọ́gbọ́lẹ́nu ẹ̀dá ẹ́ wọ́n ti ní olúwa fún wa kí ni wọ́n mú nǹkan tẹ̀ ẹ́ ìṣeun ìṣeun ibi tí ìyẹn já lójú ọ̀nà ó yẹ kí ní ìbẹ̀rẹ̀ ló ti já ní ara ọ̀ kí já láàrin dé lójú ọ̀nà tó kú náà ni ó já láàrin orí yín kìí ṣe mọ́rúsẹ̀l lómi nílẹ̀ mọ́ aláka ìjà ń bẹ̀rẹ̀ ọ̀rẹ̀ já ní parí láàrin lójú ọ̀nà ó di ọ̀nà pẹ̀lú mọ̀ nǹkan ọ̀fẹ́ ó di ọ̀nà ẹ̀fẹ́ kọ̀ọ̀tún ọ̀bùsọ̀ kabiru mọ̀rúgbọ́ bẹ́ẹ̀ dáhùn béèrè ọ̀nà mẹ́lẹ̀ àdìsí mọ̀díjá kí ló kọ wọn bírù àti mélòó ma ọ̀nà mélòó ni àdìsí ma adúmárí àdìsí mọ̀ nǹkan tẹ̀ kí lẹ̀ ló kọ ọ̀kan wọn àá kí Osman sit down ọ̀nà mélòó àdìsí mọ̀díjá ìṣẹ́yìn ẹ̀dìmájá There you are. Ah gbòròdì nǹkan yẹn nítorí kò làwọn ìsúnni ìsúnni bẹ́ẹ̀ ọlọ́run fún sọ̀rọ̀ naam naam naam mani mani mani yẹ jí ìbáyé dáhùn ọlọ́run very very Ismail wọ́n náà dáhùn ah. ọmọ gbogbo àwọn tó ń jọ ọjọ́ máa tí mi wá ní wá ní kọ́mọ́ dáhùn ah. naam gbogbo nǹkan báyìí rẹ̀ kí n fọkàn sí dáadáa ẹ fọkàn sí dáadáa àti ìsọjọ́ méjì ara ọ̀ mo ní ọ̀nà mélòó láti ìsìnkú àti já láti ìsọjọ́ lọ́nà méjì dáhùn ní bí èrè ẹ̀ gbàgbọ́ yìí ìbéèrè nǹkan ẹ̀ fi dáhùn ọ̀nà mélòó ni àti ìsìnkú eh, àti já ṣé ìdí báyìí ní ọ̀sán àdàbí ọ̀nà mélòó ni wọ́n ti máa já ọ̀nà mélòó ni wọ́n ti já síwájú ẹ̀mí yóò kọ ọ̀kọ̀ọ̀kan nú ẹ̀ ọ̀nà márùn-ún sọ́rọ̀ na mọ́rọ̀ ẹ́ kí ló kọ̀kọ̀ kan mẹ́ a ní mọ́rọ̀tẹ̀lẹ̀ ó ní ìdíjà ló kìlọ̀ mọ́rọ̀tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ a àti mọ̀ nkọ́tẹ̀ náà gbogbo ìjà àrùn ìjà kọ̀ọ̀kan ọ̀dọ̀ gbogbo ọ̀rá ìsìlámù a ní mọ̀ alẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ìdílé mi sọ̀rọ̀ mẹ́wọ̀n ọ̀rọ̀ ọ̀rọ̀ mọ́álà ètò ìdáwọ́sí bẹ̀rẹ̀ àkùmá ìkùmá nǹkan ni ó yẹ bí ẹkọ́ tó kọ́ ọ̀rọ̀ ó fò mọ́ọ̀dàlù náà ìtì bàbá lórí nù wọ́n gbé mọ́ọ̀dàlù ìtì méjì lọ́dún tó ti dira wọn ó di wa àá àti mọ̀dàlù tẹ́lẹ̀ karùn-ún yẹn ìtì tó wé kọjá ń tiẹ̀ àmọ́ fún kọ́ ẹ̀ pàmà pàmà pàmà ìdarí ìlú kan sí fún wa ó di wa yẹ fọ́ kàn sí wa very very important mo ń bá ń bí asọ́rọ̀ nísìn mo ń sọ pé ọlọ́run lọ yọ wá sí alájí bàbá ìtì ọmọbídà ṣáàgbọ́n bídà ní kò bá hàn yà lẹ́mà ẹnu ọdún ọlọ́wọ́ bàbá ọdúnkọ́ ẹni aláwí ọ̀rẹ́ ni hadith abdullahi bin amr radiyallahu anhuma mawqufan akhrajahu ibn abi shayba fi musannifi imam ibn abi shayba al musannifa wa akhara min hadith ma'az bin sa'al marfu'an wa rawan jalil ya akhu mawqufan abi kini دون مرفوعا قدعي إيه؟ خرجه امام احمد في مسنده امام احمد لبعا مسنده مرفوعا يعني يقول له عربي عبيه كوني فدا الى ابي كلمه انه اولات في فقلوا هي إيه؟ ما رواه طبراني رحمه الله وحاكم في حديث نافع بن جبير بن متعم عن ابي قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله بحمده انا لكم من فلان وبا فلان وبا سبحانك الله بحمدك انا وبا من يفوي تقول يفوي اشهد ان لا اله الا انت من جري كتب انا ولولي دعا في واني كانسو الله واتوب اليك اشرف رجل دور المتفق قال انا آه، في مجلس الذكر كما صوني قدسي من الجنوبة كطابع يتبع عليه بستامب كانتي ستامب لوني كاني من قال في مجلس بلغوي هذا وين بي جيكو دا كونغا كواداني هذا كفرت الله يوم جدي هاي سكروفون المتاس سيدا فون الله قال حاتم هذا حديث صحيح على سيد مسلم إمام حاكم يدي تسلم لمن لم يسلم إمام مسلم لم يخرجاه ولا يقول مهارة مسلم وبعوا ووافقه الذهبي إمام الذهبي الداني الجوية داني نصاه العلامة الباني رحمه الله أفاوى لما كفرني إمام الباني رحمه الله من البهلوي رواه الترمذي وابن حبان وحاكم من حديث أبي هريرة رضي الله عنه للنبي صلى الله عليه وسلم أنه قال من قال في مجلس كثر فيه اللغو بغطى بغطه ẹ̀dí bá lè wí gbóná yìí ní jùkú kan tó wọ́n pé àwọn arúsìn ìgbà mi àwọn ọ̀rọ̀ يقوم قبل ان يقوم فقال قبل ان يقوم في مجلسه wípé ìfọ́tò dìkú jùkú yẹn pé سبحانك اللهم ربنا وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك إلا غفر له ما كان في المجلس ذلك الله أكبر gbogbo ọ̀rọ̀ tó kọ́ sí ọba amúnyẹ̀kún yìí gbogbo ẹ̀ lọ́wọ́ àkókò fún ọlọ́mọdé àwọn ẹ̀sẹ̀ wa kún fún ọlọ́ọ̀bá bàáàbì ìjìmlọ́jù mi na àdéhùn wà rí dàkí tẹ̀sbí wílé ni àkójọ àwọn gbólóhùn tó wá ń pa gbólóhùn tẹ̀sbí àwọn àdéhùn wá ń pa ìṣọ̀wọ̀fọ́mọ́bọ́nà ọba دلت على عظيم فضله بصوابه عند الله ولا تعرفوا تبي أكيد جنبا إسان لدو لوبا في كثرة عابي وكما قلنا حديث قرن من قرن ما تسبيح الحمد لله تعالى ما سبقه ما قرن لا سبحان الله والحمد سبحان الله لذلك لأن تسبيح هو تنزيه الله من نقائص وعيوب سيكون تسبيح يعني الصلاة ما قوم بها بقوا بها آية. هي والتحميد في إثبات المحامد كلها كلها لله كان تحميد أمون تنجين وقع طلاب سبحانه وتعالى وإثبات أكمل من الصلب هنالي ما قلت قوم ذات النهاية ولهذا لم يرى التسبيح مجردا فلا قلت تسبيح كما أخمنك لا يفيني سيدي أدي ولكن ورد مكرونا مطبقه أدي لما يدل على إثبات الكمال كما قالوا بطفين كيف يقول الله يعني كان بال ببكتك يعني سبحانه وتعالى إشارة يقرن محمد الحمد كما في هذه النصوص طبعا اما سبق ما قيمت وانه نزل موية فمن يكرم باسم من الاسماء الدالة على ادام والجلال فمن وصبق وما سبق تبي كبيرة تبي بمار قول سبحان الله العظيم لمن فلو ما وكتب جلو قول سبحان ربي العالى تقول له ربا كيف فلو ما فلو ما تقجلو نحو ذلك bẹ́ẹ̀ التنزيه لا يكون مدحا إلا إذا تضمن معنى ثبوتيا سبحان الله إنك قتي مو يكون لك أفتوى في قوامت مكتوب في كده عندما نزع الله تبارك وتعالى نفسه عما لا يليق به مما وصفه به أعداء الرسل سلام على المرسلين الذين يثبتون لله صفات كماله دعاة جلال لو على وجه اللائق به ذلك في قوله تعالى سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين والحمد لله رب العالمين اي رفع اما تلو بارون يلي قولون يا ناري pẹ̀lú ní tọ́ sí wọ́n ti fọ́ máa kó omi táwọn ọ̀tá ọlọ́wọ́n bá ń wí ń pọ̀ ọlọ́wọ́n ọba sọ́nà tààlà àwọn ọ̀tá àwọn òjíṣẹ́ ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba pé òdòdó làwọn òjíṣẹ́ ọlọ́wọ́ yìí sí pẹ̀lẹ́dínà yìí bìtínà lè láì ṣe fún kọ́máàlì àwọn òjíṣẹ́ ọlọ́wọ́ tí wọ́n ń gbé ọlọ́wọ́ ọba àwọn sísà ọlọ́wọ́ ọba tó péye ọ̀nà ọ̀tún gẹ̀lẹ́ àtàwọn òròyìn gbọ̀ngbọ́n على وجه الله نقول لك في كول به تبدو بطن فنوبا ذلك في قول سبحان ربك رب العزة أما يصفون يعني فلو أبا أبا محمد القدوسي كما اللي بيفيروا يرى الله أبا مجبيرا وسلام على المرسلين الله في الله أبا كما قاموا يشلون دونوا يلون دادا الحمد لله رب العالمين وكان فلو أبا بقويدا في هذه الآية أيضا إنه آية حمد الله نفسه الله بكفاره بعد أن نزاها ما يقول فرعي ما يقول من جدو يلوبا ذلك لأن الحمد فيه إثبات الكمال والصفات قال الصفات يقول بها أقوى أني فلوبا إما فيها هو كي يلوبا والتسبيح ما فيه تنزيع سبحانه من نقائص وعيوب إما حلوبا صفوه ولوبا كون بين تجبنا أبوك وبيعيه جمع في آية بين التنزيه عن العيوب وبتسبيه وإثبات الكمال بحمده الله سبحانه وتعالى أقول إنه آية كان هي آه، لو بما قوم بآية أبي أبوكم يقول سبحان ربك وإثبات الكمال وفي والحمد لله رب العالمين وكان فلان وبا فلو كل أتنتو في الله وهذا المعنى يرد في القرآن والسنة كثيرا هو يقولوا هي إيه؟ إما وان القرآن أتي السنة لقلقوا بعض التسبيح والحمد أصلان عظيمان أو يقولوا يجي فقماتي سبقلوا بعض إسلامي تسبيني وأساساني مبينان يقوم عليها من منحج الحق في توحيد الأسماء والصفات يعني àwọn ìpìlẹ̀ òkú ńláńlá méjì ni torí ẹ̀ náà la ma mẹ́nàájú ìdúdó nípa ọlọ́ọ̀ba àti ọlọ́ọ̀ba àwọn òyìn lọ alhamdulillahi lọ́wọ́dá òtọ̀fík ọlọ́rin ma fi yàn sí kogẹ́ dáadáa afá sọ̀rọ̀ kan gbọ́lọ̀ méjì yìí tasbih alhamd سبحانه سبحان ربك رب العزة عما يصفون وكما سبحانه قلهم مجلك مجلك كم بين القرآن وكما آية مين كم بين القرآن شاكي أميوم يقضوا يي أسماء وصفات وكانوا يعني كني سبحان ربك عليك قولي رب العزة عما يصفون كان من زوجكم برودي دواء سويقوا وكما آية مين كم بين القرآن àwọn kan mẹ́ta náà ṣe dédé tó gbé méjì ń bẹ̀ kankan náà ní sọ náà mẹ́ta yìí bí ó mú yẹn gbàgbọ́ yìí asimáwọ̀ sí fat naam ṣé wọ́n bá tó ní olúwa fún wa ní hmm? Yorùbá tó wà gbọ́dọ̀ àwọn ènìyàn lọ́wọ́ atuma rẹ̀ agbègbè ara máa pàmà naam naam kabiru sí wọ́n sọ fún wa ṣeun ṣeun aláàkọ́ ni wọ́la yóò ṣètò nàbí ṣe ní ilmi yìí ìlàrí máa ṣá ọgbẹ́ sọ́kọ̀ mọ́ra àyàtí mu wa ọdẹ́ hajji ku si tani ma hajji ku si o di wa ayar wala yi hikin da bishe min ummi yi da ku si dole man kwalo ba ta kwalo wa yi ku libi kwalo ba ta na'am ala keji ọ̀rọ̀ wala yi hikin da bi ilman mejeji ka kana ne ku kalo son wala yi hikin da bi ilman ku si maka dole man kwalo ذي علم عليم نعم bẹ́ẹ̀ kan ṣé ò nàdìmọ̀ déènì ṣé ò nàdìmọ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ sọ fúnfúráyọ̀ sí fún yá ìpínlẹ̀ ìṣàkàmísì ìṣẹ́ òun ọwọ́ sínú ìbàṣẹ́ ọlọ́run lọ́wọ́ bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ lákìtì rọwọ́ tiẹ̀ yìí rẹ̀ sí ọwọ́ sínú ìjọ ọlọ́ọ̀bà ọlọ́wọ́ lọ́wọ́ ọlọ́run lọ́wọ́ yẹ́dùn láàyè lókà èdè ẹgbẹ́ ẹ̀kọ́ lọ́wọ́ wí ni káàánú gbọ́ láwọn bọ̀ lọ́wọ́ ọlọ́run ìbò lọ́wọ́ amẹ́rù ọwọ́ wọn ni lẹ́yìn sàkàmísì èyí ṣé ó ní ọwọ́ fẹ́ kọ́ àárín ọlọ́run parí ó di wa ọlọ́run bá subhana wa ta'ala àwọn kìfìrí ọlọ́run bímọ ọlọ́run ni subhana rabbik subhana rabbika rabbina aziz amma yasifun ilé ìlà fáwọn kan ó ní tẹ́ mẹ́rin bímọ mẹ́rin yóò bí ẹ̀dá ní yóò bí tọ́mọ̀ yẹn bí ọmọ yẹn bí tó lọ́ bá bímọ náà bí ọlọ́run ọlọ́run kọlọ́run ó di wa subhanahu ọlọ́ba mọ́jú ẹbá tí ó bímọ lọ rọ́bìtà ẹ̀jẹ̀ tí a máa ẹ̀sẹ̀ ó mọ́jú gbogbo tẹ́lúwé lọ ọlọ́ba bímọ subhanahu rọ́bìtà rọ́bìtà ẹ̀jẹ̀ tí a máa ẹ̀sẹ̀ ó di wa sàlámù alájẹ́ náà kọ́mọ báwọn ẹ̀lẹ́bí òjì sọlọ́ọ̀ba àwọn náà pèlè ọmọ ọlọ́ọ̀ba ولا يحيطون بشيء من علمه إلا بما شاء أعوذ بالله ما يليهما كم مالي دي لما ما أوتيت من العلم إلا قليلا أما بعير الوشي مطلسي ونجدني over every professor that is professor over every professor that is a professor فوق كل ذي علم عليم تبالو نما جمع لك تجد الميجي بيري ó di wàlúwà ló nímọ̀ àgbà onímọ̀ nímọ̀ ẹ̀ẹ́ nímọ̀ rẹ̀ pẹ̀lú ẹjọ́ pẹ̀lú ìdí bẹ̀rẹ̀ ó di yé wa ọmọdé àfààní máa láti baríkà ọlọ́ọ̀bà ó di yé wa سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك نعم وعليكم السلام بالله ìròyìn ọlọ́ọ̀bà ni bí kàbíyèr ni bí ọkọ̀ ọlọ́ọ̀ ni kàbíyèr àti abdulkabir àti muhammadu kabir di kamal ó kọ́ lọ́wọ́ ni abdulkamal àti wíní muhammadu kamal ó di àwọn sísà kan bí tuntun tọ́lọ́wọ́ bá ní àmọ́ bu wọn níbi sálẹ̀m àwọn tó fẹ́ wá ní alkamal ọlọ́wọ́ bá ní bẹ́ẹ̀ tó bá ní kamal níbi nìyẹn ó di wá bí alkabir abdulkabir abdul abdulkamal ó di allahu ta'ala na'am wàhálàkùn sàlám tó dúdúrà ọlọ́ọ̀bà ọ̀nà